jákọ́bù orí kẹta. ẹ̀yin ará mi ẹ má ṣe jẹ́ olùkọ́ni púpọ̀ kí ẹ̀yin kí ó mọ̀ pé àwa ni yóò jẹ̀bi jù nítorí nínú ohun púpọ̀ ni gbogbo wa ń sì í ṣe bí ẹnìkan kò bá sì í ṣe nínú ọ̀rọ̀ òun náà ni ẹni pípé òun ni ó sì lè kó gbogbo ara ní ìjánu bí a bá sì fi ìjánu bọ ẹṣin ní ẹnu kí wọn kí ó lè gbọ́ tiwa gbogbo ara wọn ni àwa sì ń yí kiri pẹ̀lú kíyèsí àwọn ọkọ̀ pẹ̀lú bí wọ́n ti tóbi tó nì tí a sì ń ti ọwọ́ ẹ̀fúfú líle gbá kiri ìtukọ̀ kékeré ni a fi ń darí wọn kiri síbikíbi tí ó bá wu ẹni tí ń tọ́ ọkọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ni ahọ́n jẹ́ ẹ̀yà kékeré ó sì ń fọ́nnu ó ńlá wo igi ńlá tí iná kékeré ń sun jóná iná sì ni ahọ́n ayé ẹ̀ṣẹ̀ sì ni. Ahán, ní àárín ẹ̀yà ara wa ni ahọ́n ti ń ba gbogbo ara jẹ́ tí ó sì ń tiná bọ ipa ayé wa ọ̀run àpáàdì sì ń tiná bọ òun náà nítorí olúkúlùkù ẹ̀dá ẹranko àti ti ẹyẹ àti ti ejò àti ohun tí ń bẹ ní òkun là ń tù lójú tí a sì ti tù lójú láti ọwọ́ ẹ̀dá ènìyàn wá ṣùgbọ́n ahọ́n ni ẹnikẹ́ni kò lè tù lójú ohun búburú aláìgbọràn ni ó kún fún oró ikú tí í pa ni ó ní àwa fi ń yin olúwa àti bàbá ó ní a sì fi ń bú ènìyàn tí a dá ní àwòrán ọlọ́run láti ẹnu kan náà ni ìyìn àti èébú ti ń jáde ẹ̀yin ará mi nǹkan wọ̀nyí kò yẹ kó rí bẹ́ẹ̀ orísun a máa sun omi tútù àti omi ró jáde láti ojú kan náà wá bí ẹ̀yin ará mi igi ọ̀pọ̀tọ́ a lè so èso olífì bí tàbí àjàrà lè so èso ọ̀pọ̀tọ́ bẹ́ẹ̀ ni orísun kan kò lè sun omi rú àti omi tútù ta ni ó gbọ́n tí ó sì ní ìmọ̀ nínú yín ẹ jẹ́ kí ó fi iṣẹ́ rẹ̀ hàn nípa ìwà rere nípa ìwà tútù tí ọgbọ́n ṣùgbọ́n bí ẹ̀yin bá ní owú kíkorò àti ìjà ní ọkàn yín ẹ má ṣe ṣe féfé ẹ má sì ṣèké sí òtítọ́. Si ọgbọ́n yìí kì í ṣe èyí tí ó ti òkè sọ̀kalẹ̀ wá ṣùgbọ́n ti ayé ni ti ara ni ti ẹ̀mí èṣù ni nítorí ibi tí owú òun ìjà bá gbé wà níbẹ̀ ni rúdurùdu àti iṣẹ́ búburú gbogbo wà ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá a kọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ a kún fún àánú àti fún èso rere ní àìsí ègbè. E àti láìsí àgàbàgebè èso òdodo ni à ń gbìn ní àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà.